بها ويتقي lẹ́kùn kí àti ìgẹ̀ kí ọ bá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn ohun tí àfa kọmarudin bá wa kà yìí gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ni pé ọ̀rọ̀ kan lọ wáyé nílùú wa nílùú lọ́rin bíbá iná ló ti wáyé nípa pé bóyá ntọ́lọ́ntì ní kọ́ máa yé àwọn èèyàn nípa pé bàbá fẹ́ tọrọ àdúrà ọlá kí la fi tọrọ ọlá kí sì ni ṣẹ̀ríà ìsìláàmù ọ̀yọ̀ǹda pé ká fi tọrọ alhamdulilayi kíní yìí ti bẹ̀rẹ̀ sí ní yé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ ọlọ́run kí ó ṣe wá ní miftahul khairi kó má ṣe wá ní miftahul shar kọ́lọ́n kó ṣe wá ní kọ́kọ́rọ́ tí wọ́n máa fi ṣí oore kọ́lọ́n má jẹ́ pàwọn látún máa ṣínà aburú fáwọn èèyàn ní kúkúrú arínú àwọn oníwàásí tí wọ́n sọ nǹkan tó tako ǹjẹ́ ń bẹ́ẹ̀ nù al-Qur'an al-Karim àti ń bẹ́ẹ̀ nù sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kì í wá ṣe pé nínú àṣà níta kọ́ lọ́dọ̀ àwọn àfa wa ni pé bẹ́ẹ̀ bá ti wá sọ̀rọ̀ ká sì dá lóhùn áà but ó dàbí pé kinní náà fẹ́ mú ṣubú àwa lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́dà nù àwọn àwọn èèyàn wa tí a jẹ́ alùsùnà wal jamaa torí pé ńgbà tẹ́ni yìí ń wí òun náà ń pé nítorí òun wí yẹn bá nù tíra báyìí hadithu sọ̀híhù ni ẹ̀wọ́n ní àwa fẹ́ gbámú bẹ́ẹ̀ eléyìí ni ọ nẹsẹsitéètì kí a ṣerú àlàyé báyìí jẹ́ àpè ní atawudihat lima uthira fi tawassuli mena shubuhat. àkọ́kọ́ nínú ohun tí. آه، بعد ká kọ́ بادئ ذي بدء هناك حقيقة يجب الكشف عنها في مستهل هذا التوضيح إذ رأينا أن مثير هذه الشبهات وقد اصطلحنا على تسميته لاحقا بالمخالف رغبة في الاختصار لا غير قد تعمد تستر وراها لترويج بدعته المزجات ألا وهي هل الخلاف في ثبوت الجاه والفضل لنبي المصطفى المختار بأبي هو وأمي صلى الله عليه وسلم أو الخلاف في مشروعية التواصل بهذا الجاه أو الفضل agbọ́dọ̀ ṣe lálàyé tí ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá fẹ́ àwọn èèyàn lọ́nà nípa ọ̀nà àdúà ohun tí wọ́n máa gbé sí etí àwọn èèyàn táwọn náà sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ òun ni pé kéèyàn wá pa ànábì ọlọ́lá kankan kéèyàn pé àfa alimi ò tó nǹkan kan ǹjẹ́ ntí àwọn àfa sọ ni pé anabi Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ àfa kan jòkó wá jiyàn pa ànábì ọlọ́lá àbá ànábì ò nípò àbọ́lọ́wọ̀n ọ̀pá àwọn kan lé àwọn ẹni ọlọ́run nínú àwọn onímọ̀ eléyìí kakọjú ó yé pé nínú tí alùsùnà wàlìjàmá àfi yàtọ̀ sí gbogbo àwọn ìran ìjọ ìjọ àwọn èèyàn tó wà nú ẹ̀sìn òun ni pé isbatu karamati awliya nínú usulu madhabi alùsùnà wàlìjàmá táwọn mu'tazila àtàwọn mínú àwọn fẹ́rọ̀kù mẹ́tako òun ni pé àwọn alùsùnà gan ni wọ́n gbàgbọ́ pé ọlọ́run máa fáwọn wòlíì rẹ̀ ní karama ọlọ́run á máa ṣe kínni a máa fáwọn wòlíì rẹ̀ ní karamat nígbà tá a lè sunna bá lọ́lọ́run fún wòlíì karama ní ọ wàá ṣe nafiyu mu'jiza torí yàtọ̀ ń bẹ láàrin al-mu'jiza àti kíni al-karama àwọn méjèèjì ojú kan náà méjèèjì wà kíni túmọ̀ méjèèjì ni pé àwọn tọ́lọ́run máa fi sí ẹnu ẹnìkan tó fẹ́ràn àbí nù sẹ́kàn tí ó ṣe tọ́lọ́run ó fi pọ́n ilé táwọn yóò fi mọ̀ pé ah, àṣìlámọ̀ yẹn ni ọlọ́run ni eléyìí tó bá ṣe pé àwọn ànábì ọlọ́run lọ́lọ́run fún òun ní jẹ́ kínní òun ni mọ́jísà èyí tó bá yẹ pé ni tí ò tó ànábì ọlọ́run sàhábé ni inú àwọn àfa onímọ̀ ńláńlá ni tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún lójú ọ̀nà sunna ànábì muhammad sallallahu alayhi wa sallam èyí ò là ń pè ní kínní alkarama nìyẹn karama awliya wa mu'jizat al-anbiya ni inú usulu madhabi ahli sunna ni pé èèyàn ò takò ni pé àkọ́kọ́ tí ó yẹ ká mọ̀ ni pé ẹn àbíwọ́lá ànábì ọ̀lọ́lá à mùsùlùmí tó bá sọ eléyìí kódó lè kó nu mùsùlùmí tó bá ní bákan náà lòun àti ànábì rí sallallahu alayhi wa sallam ànábì ẹsẹ̀gbẹ́ wa ànábì ọlọ́ọ̀dá lọ́lá ju àwa nìkan lọ́kọ́ ju gbogbo ẹ̀dá tọ́lọ́ọ̀dá ni àmọ́ ǹjẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú wa bàbá bẹ lọ́hùn sóní àmọ́ fọlá ìbẹ lọ́hùn àbóní eléyìí tó yẹ kí wọn ó jẹ́ kí ó yí àwọn èèyàn pé n táwọn àfa sọ̀rọ̀ lé lórí nì àmọ́kẹ́nìkan yanu kó pé kọ́dà àwọn làǹdàbí ọ̀lọ́lá à irọ́ lélẹ́yìí kò sínú lànà madhabi ahlu sunnati wal jamaa. gẹ́bí fawaidu fáwa tullabil ilmi ntí máa ṣẹlẹ̀ ni pé nínú mabahithu ilmi sharia khasatan al-fiqh al ń pè kíní kan ní tahriru mahalli nizaa tahriru mahalli an òun làwọn àfa àkọ́kọ́ máa mójútó bí gbogbo masala tó bá jẹ́ masala khilafiya pé a ọ̀rọ̀ méjì ló wà lórí ọ̀rọ̀ yìí ẹnìkan sọ báyìí ẹnìkan sọ báyìí àwọn àfọ wa ni ẹ lọ wá kíni ẹ wá tahriru mahali aniza ibo ni èdè àìyedè wà gan-an torí níbẹ̀ yẹn bá gbàgbọ́ yé tahriru mahali aniza ni ó fi wá mọ kíni ọjẹ́ ọ̀nà àmọ́ ńgbà téèyàn mọ kíni mas'ala kíni issue tí ó wà controversial gan yóò mú kéèyàn ọmọ ẹlòmíì ọmọ mọ̀ntí èsì issue tó wà controversial ni ọmọ yìí fáwọn èèyàn pé ìyàn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe nísìnyí pé àwọn kan lànàbí ọ̀lọ́lá àwọn kan lànàbí lọ́lá kò sínú tíra tẹ́lẹ̀ yìí wà kò sáàfà kan tọ́sọ̀pá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò lọ́lá kan àfa àtọ́ba wílé yìí kìí ṣe pé kìí sáàfà nìkan kọ́lá kìí ṣe mùsùlùmí ọlọ́run pa nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lé ntùpá báyìí ni pé tahriru mahali nizaayi ni pé ǹjẹ́ anabi wa yọ̀ǹda fún wa sallallahu alayhi wa sallam abọ́lọ́nà míì tó yọ̀ǹda fún wa pé bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn o eléyìí ni ẹ fi bẹ́ẹ̀ ẹ má fi eléyìí bẹ́ẹ̀ eléyìí là kọ́kọ́ masala là kọ́kọ́. then nípa ọ̀rọ̀ at-tawassul fi tawassul bàbá fẹ́ wá ká sí ọ̀dọ̀ ọlọ́run ọba ká fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọ̀rọ̀ tí ó ti pẹ́ táwọn àfáà ti sọ ni látàrí anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sàlàyé ẹ̀ àwọn sọ̀hábì anabi practicalize ẹ̀ tí wọ́n jẹ́ ó wa pé bí wọ́n bá fẹ́ ṣe tàwásùlù tí ò ní rújú ọ̀nà báyìí lèèyàn gbà ṣe. àwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ṣe é nínú tíra tí ó dáa jù torí pé àyè ò lè gbà wá ká sàlàyé gbogbo jíjẹ́ ń jòkó wáyìí àmọ́ bí yẹn bá fẹ́ gbọ́ àgbọ́yé gbogbo ńtọ́ lọ́mọ́ta wá sùlù yẹnyẹn a rẹkọmẹ́ndì kọ́lọ̀ ka tíra méjì kan àkọ́kọ́ nù tíra méjèèjì yìí ni qa'idatun jalila fi tawassuli wal wasila qa'idatun jalilatun fi tawassuli wal wasila li sheikh al-islam ahmed ibn taymiya rahimahullahu ta'ala sheikh islam ahmed ibn taymiya ló ṣe tíra náà qaida jalila fi tawassuli wal wasila wọ́n dá tírà yìí tẹ̀ lọ́tọ̀ bí èèyàn bá wá ní àǹfààní àti ní tírà tá ń pè ní majmu'u fatawa ibn taymiya tí ń jẹ́ volume bíi mélòó bíi thirty seven volumes bí èèyàn bá ní kọ́sá ti mú volume one rẹ̀ nínú volume one yìí kámẹ́lù odidi qaida jalila tá a wí ń bẹ volume one majmu'u fatawa nípa báyìí tí ó bá láǹfààní àti ní qaida jalila tí wọ́n dá tẹ̀ lọ́tọ̀ bọ̀ọ̀bá rẹ nìkan tó ní majmu fatawa ibn taymiya fọ́lùmù alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ibẹ̀ ní kíni wà qaida jalila fi at-tawassuli wal wasila tirẹ̀ lẹ́ẹ̀kejì tí ó da púpọ̀ kéèyàn tó lè máa sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ tawassul èwo ló èwo ni ó tí ó yẹ kó kà òun ni tírà at-tawassulu wa ahkamuhu ti almuhadith al'alama muhammad nasir din albani rahimahullahu ta'ala baba muhammad nasir albani àwọn ni wọ́n ṣe tírà náà wọ́n pè ní atawassulu anwa'uhu wa ahkamu kí ni ń jẹ́ tawassulu ọ̀nà mélòó ló pín sí kí ni ìdájọ́ gbogbo eléyìí ni baba ṣe lálàyé ń bẹ kọ́lọ́n kí o ṣe wá lẹ́ni tí ó máa rí òótọ́ tí ó sì lè máa tẹ̀lé òótọ́ ẹnìkan wá fún wa la pé gbogbo eléyìí tá à ń wí èdè lárúbáwá ni wọ́n fi kọ́ a sì tí ì gbọ́ pé wọ́n tú àwọn tíra méjèèjì sí èdè òyìnbó alhamdulilayi tíra kan bẹ tí àwọn àgbàfà ní madina munawara nílùú anabu muhammad sallallahu alayhi wa sallam àwọn professors bíi mẹ́rin ní islamic university madina wọ́n ṣe tíra kan tí wọ́n pè ní usulul iman fi dawi ilkitabi wa sunna tíra náà dáa púpọ̀ usulul iman fi dawi alkitabi wa sunna gbogbo tí ń jọrọ imani pẹ̀lú ẹ̀rí wọn nú alukur'an alkarim àti nú sunna anabu muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ síbẹ̀ ara ẹ̀ náà lọ́rọ̀ tawasulu yìí náà wà so alhamdulilayi eléyìí ti jẹ́ tutu sí òyìnbó nípa báyìí fáǹfà ní àwa tí àbá ní tàbá fẹ́ mọ́tò léèbó kọ́pì kan wà lọ́dọ̀ tèmi bí insha Allah á fi kalẹ̀ sí mọ́sálásí wa yìí ẹni tí ọba fẹ́ àbí ntọ́jọ́rọ̀ tàwásùlù ń bẹ̀ wọ́n ti bá wa ṣe photocopy rẹ̀ màmú yẹn bá fẹ́ kankan mí náà pa òṣùlù iman pẹ̀lú ògùn ọlọ́run látòní lọ yọ wà ní yọ wà nù mọ́sálásí wa ń bì so na láti má gba àsìkò káwa lọ síbi àṣubuhati tá a wí kí làwọn afáǹpẹ ní ṣubú à ní pé ntọ́fẹ́ farajọ òdodo àmọ́ tó ṣe pé rọ́ ni ntí ń jẹ́ ṣubú à ní kíni ọfẹ́ farajọ kíni ọfẹ́ farajọ òdodo bí yẹn bá ń wí bọ́bá ẹnu rẹ̀ bá dùn tọ́ máa wí ẹ pé kíni ẹ pé òdodo ọ̀rọ̀ ni ń sọ àmọ́ ṣubú à ní ìrújú irọ́ ni àfi kéèyàn ó sì ṣàlàyé rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nù ádà àwọn sálàfù bí nǹkan kan bá rú àwọn èèyàn lójú àfi ká ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé ah, kíní yóò rí báyìí o nípa báyìí aṣubuhatul ula kí ni ìrújú alákọ̀ọ́kọ́ tó lè fẹ́ fojú jọ òótọ́ àmọ́ tó yẹ pé irọ́ funfun ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. aṣubuhatul ula qawluhu ala lisani rasuli sallallahu alayhi wa sallam tawassalu bijahi fa inna jahi inda allahi azim. لقد سب المخالف جم غضبه هداء الله على الذين يقولون إن هذا الحديث ضعيف حتى كاد أن يسب آباهم بل قد فعل فنقول والله المستعان كيف لو عرف المخالف أن الأمر أكبر من مجرد القول بتدعيف, بتدعيف هذا الحديث المزعوم بل هو حديث موضوع مكذوب لم يروى في شيء من كتب الحديث قال محدث أصلنا العلامة محمد ناصر الدين الألباني رحمه الله هذا باطل لا أصل له في شيء من كتب الحديث البطة وإنما يروي عباد الجهال بسنة أما وقد تبينت وق... أما وقد تبين... تبينت درجة هذا الحديث المختلق فنحن لا نسب لا نسب الآباء ولا نلعنه ولكن ندعو للجميع بالمغفرة والهداية àkọ́kọ́ ṣubú àyè ni pé àwọn tí wọ́n bá máa sọ pé àfikàfọlá anabi tọrọ àfikàfọlá afa tọrọ àfikàfọlá ẹnìkan tọrọ kódà ọlá kàába anabi lẹ́yìn ò fi tọrọ kò sí nínú sunna anabi muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ẹ̀sìn lélẹyìí ọ̀rọ̀ ntí ó wù mí kọ Ọlọ́run tó fẹsẹ̀ rán anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní bó ṣe gbé e ka a gbọ́dọ̀ tayọ ẹ sẹni ẹdá kan ẹnìkan bẹ mùsùlùmí tí ó ẹ àbí tí ó pé òun bínú kaaba èyí ń kọ́ ní iṣu bọ̀tí ǹjẹ́ ká wá mú kaaba yìí ká máa fi bẹ ọlọ́run ǹjẹ́ ń bẹ nínú lànà sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam àbí kaaba lọ bẹ lọ́hùn sunna anabi nù ká kaaba ká lọ segin ni ká lọ bẹ lọ́hùn ọ̀wọ́lé bẹ́ẹ̀ àmọ́ jókòó kaaba ǹjẹ́ anabi yọ̀ǹda bẹ́ẹ̀ ibi tí àmọ́ gbádìí fi kan but alhamdulilayi ní lọ́yọ̀wọ́ tá a wà yìí kódà gbogbo èèyàn náà ní ti mọ̀ pé àdìsí yé sàdìsí wọn ní tawassalu bi jahi fa inna jahi inda Allahi azim pé ẹ fi ọlá àti ìmẹ tọrọ torí pé ọlá àti ìmẹ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi àwọn onímọ̀ wọn wá di ọ̀rọ̀ yìí kò sínú tíra àdífì kankan tẹ́ẹ̀tì bá ọ̀rọ̀ yìí ń bẹ̀ inú tíra àdífì ẹ̀yọ̀ kan báyìí kò sí ń bẹ̀ àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ táǹpẹ̀ ní mawdu'at makzubat ntí wọ́n parọ́ máa nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bọ̀tí tó jọ wá lójú ni pé wọ́n nígbà táwọn wífẹ́ nìkan pé àdífì orí mawdu'un ni ó ní gbogbo ntàn bá ti lánàá bí wí làwọn gbà kó wí ní àà. النبي tó ní man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar anabi sallallahu alayhi wa sallam ti ma pa àwọn kan ma parọ́ ló kọ ọ̀hún anabi lẹ́ni ọba dárú ẹ̀ wò ibi ọba wù fún rẹ̀ ni kò mú bo kò mú nínú ná kẹ́nìkan wá dìde ńgbà tí wà yìí kọ́ wá pé gbogbo nǹkan bá ti lá anabi wí ló wí àà eléyìí ọ̀rọ̀ irú ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọlọ́run kó ṣamọ̀nà gbogbo wa àmì eléyìí takò ń tà gan wí sallallahu alayhi wa من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار anabi ti ma kí wọn parọ́ mọ́ lára ọ̀rọ̀ tí wọn pa má nabi òun ni irú eléyìí alhamdulilah àwọn onímọ̀ wọn ti wá di hadithi yìí ọ̀nù àwọn onímọ̀ tó súnmọ́ tòsí ń bí yìí àwọn ni baba Nasiruddin Albani kò pẹ́ táwọn sáláìsì baba ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ jọ̀hún baba Albani ń pa pé yẹn ọmọ hadithi nígbà tiwa lónìí alhamdulilah bàbá ní hadha batilun la asla lahu tí wọ́n bá pè nǹkan ní báàtìlù fi ilmi alhadith ìtumọ̀ ẹ̀ náà ni pé makzubu irọ́ ni bí wọ́n bá tún wá fi kó pé láàsìlà láhù ibi tó burú ìtumọ̀ láàsìlà láhù ni pé kọ́tẹ́ báàtìlù lè ṣe pé nípìlẹ̀ kan pé nùtírà kan ni ni wọ́n ti rí wọ́n wá rò pé ńgbà tá a ti rí nùtírà hadith yìí bọ́yá hadith ni láàsìlà láhù kọ́tẹ́ nípìlẹ̀ bàbá tún fi kún pé la asla lahu fi shay'in min kutubil hadith albata gbogbo tírà hadithi kò sí nínú hadithi kan innama yarwihi ba'dul juhali bisunna bàbá lẹni tẹ́ ma gbọ́ tí wọ́n ma fi rú hadithi sẹ̀rí àwọn lẹni tí wọ́n mọ̀ kankan pa sunna nabà muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí àkọ́kọ́ ṣubu alakọ́kọ́ ni pé tawassalu bijahi. فإن جاهي عند الله عظيم النبي ويو صلى الله عليه وسلم نعم شبهة لك الشبهة الثانية حديث فاطمة بن حديث فاطمة بنت حسد أم علي بن أبي طالب رضي الله عنها وعن علي وفي الله الذي يحيي ويميت وهو حي لا يموت اكفر لأم فاطمة لأم فاطمة بنت أسد ولقنها حجتها ووسع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبل فإنك أرحم الأرحم الراحمين وتعليقنا على هذا على هذا الحديث في نقاط الأول الأولى قال المخالف على الهوى ومن غير التثبت إن الحديث المذكور أعلاه مروي في صحيح ابن حبان وفي المستدرك للحاكم ويا لها من جرأة عجيبة عجيبة فإن هذا الحديث لم يروي لم يروه ابن حبان في صحيح ولا الحاكم في مستدركه وإنما أخرجه طبراني في المعجم الكبير آه، مجلد نعم وفي الأوسط ومن طريقه رواه أبو نعيم في حلية في, في حلية الأولياء ṣubú àìlẹ́ẹ̀kejì ta ni ó lè fẹ́ fi ojú jọ òótọ́ àmọ́ tó ṣe pé ìrújú àti irọ́ ni inú hadithi tí wọ́n ní wọ́n wí ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí fatima binti asad radiyallahu anha tí í ṣe aliyu ibn abi talib radiyallahu anhu ẹ̀kọ́ kan bí ẹ̀rí pé ntí ọ wà ń bí ni pé radiyallahu anha wa an aliyi torí pé Abu Tọ́líbì tí í ṣe bàbá aliyu kìí ṣe nù ẹni tá a ṣe radiyallahu anhu fún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi dún rẹ títí tẹ́mi fi bọ́ lọ́rùn ẹ̀ pé kó ìsìláàmù àwọn Abu Jahali Abu Lahabi sì dúró wọn pé ataturuku millata Abdul Muttalib ó kú olójú ọ̀nà. عبد المطلب فكان آخر ما قال بل على ملة عبد المطلب انت كما لن لنو ونقول بل على ملة عبد المطلب آه نقبع بايني النبوة محمد صلى الله عليه وسلم وشوانو حديثي في العباس تيشي عبورو بابا النبوة محمد صلى الله عليه وسلم أو أبي النبوة محمد بي أبو طالب لكني كفري gbogbo wàhálà tó sì ṣe ń pa rẹ la mà kó tó di pé islam jókòó kí ni àǹfààní tí Abu Tọ́líbì ó nítorí wàhálà tó ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam wa ni tọ́ òun gbìyànjú títítítí lórí rẹ̀ ni aya al-Qur'ani sọ̀kalẹ̀ pé innaka la tahdi man ahbabta aya tá n ká dòní lórí Abu Tọ́líbì ló sọ̀kalẹ̀ ńgbà tí ọlọ́run rí i pé anabi sáfẹ kó ṣe pé ní o wí la ilaha illallah kódà anabi ní kódà bí o kírun kódà bí o gbàwẹ̀ bọba lè wí la ilaha illallah lásán kalimatun uhaju laka biha indallah eléyìí náà tó ń gbẹ́sẹ̀ lé lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run gba yọ̀ǹda bàbá yìí tọ àmẹlẹyìn náà ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ní mi pọ̀ mọ́ anabi àbúrò bàbá anabi ni mí èmi lẹ́gbẹ̀ẹ́ bàbá anabi Ọlọ́run nù o kọ̀ọ̀ràn yẹn o gbẹ̀lẹ́ ọmọ àfáà ni mí ìlú ma wọn ti bí mi ẹ dákun anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man abtaha bihi amaluhu lam yusra' bihi nasabuhu anabi lẹni tó bá ṣiṣẹ́ tí fààyàn sẹ́yìn ìran rẹ̀ ò lè tì í sí iwájú man abtaha bihi amaluhu lam yusra' bihi nasabuhu nípa báyìí abbas ń gbà tó wá bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹgbọn tá anabi wí anabi ní ẹnu kankan lọ́lọ́run yọ̀ǹda fún un pa Abu Tọ́líbi pé an yakuna akhaffa ahli nari azaba an yakuna akhaffa ahli nari azaba kó ṣe pé yà á tiẹ̀ ní ó fúyẹ́ jù nínú yà àwọn èrò náà àmọ́ kò ní wọná kọ́dọ̀ lọ́wọ́ fa anabi sallallahu alayhi wa sallam àmọ́ anabi ní tọ́lọ́ yọ̀ǹda fún un ni pé bí wọ́n bá ń wọn gbogbo ìyà ẹni tí ń bẹ nù náà ìyà tí ó fúyẹ́ jù ní títa ni òun ni ti Abu Tọ́líbì àti fúfúyẹ́ àti tó fúyẹ́ dunu yànnà kama ma ǹgbà tí ekpe òun ni mọ̀dó wa lónìí tẹ́ bá gbọ́ bá anabi ṣe júwe yàtọ̀ fúyẹ́ dunu na sallallahu alayhi wa sallam anabi ni bí ìgbà tí na wà ní gìgísẹ́ yàn tí wàyàgùlì minha dimagu gbígbó náà ń sì ń jẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ ọmọ hó ìyàtọ̀ fúyẹ́ dunu náà nù nípa báyìí ni pé bí wọ́n bá ọ̀rọ̀ Islam gbogbo eléyìí ń fún wa lára pé nìkíní ẹlòmíì ọmọ iná ọlọ́run sí nkankan ẹlòmíì láyà sọlọ́run níbi ọ̀rọ̀ níbi ìwà níbi ìṣesí ọlọ́run ní tí ó fi yàn sí o wàláhi innahu shadidul iqab ìyà ọlọ́run ló le jù wa huwa arhamur rahimin bí ó bá sì kẹ́yàn náà kò sẹ́ni ó lè kẹ́yàn tọ́lọ́run lọ́lọ́run fi la méjèèjì kalẹ̀ kéèyàn máa wà bayna al-khawfi war-raja yakhafu min adhabillah wa yarju rahmatahu kéèyàn má jẹ́ kí arhamar rahimina ọlọ́run kọlọ ní kẹyàn jù kọmọjẹ yẹn gbàgbé pé ìyá ọlọ́run ló le jù ìyá ọlọ́run ló le jù kọmọjẹ yẹn gbàgbé pé ah ọlọ́run lọba oníkẹ méjèèjì ni mùsùlùmí máa wà láàrin méjèèjì nípa báyìí àwọn tí a ni pé kí ló fà á tá fi ní radiyallahu anha wa an ah, wọ́n ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam bó ṣe wà nù ọ̀rọ̀ yìí pé anabi lọ bi sàárè fatima ńgbà tó kú fatima binti asad anabi wa ń sàdúrà yìí ń bẹ ipe wọlọ́n ni yuhyi wa yumit wọlọ́ pààyàn wọlọ́ sì ní kéèyàn máa bẹ títí èyí tí ọkàn ọ̀rọ̀ tàwásùlù bíi ni pé wọ́n là anabi wa ni bi haqqi nabiyyika wa al-anbiya'i alladhina qabli ọ̀la anabi rẹ̀ àti gbogbo àwọn anabi tí ọ̀sáájú rẹ̀ pé anabi gan tó ń fọ láwọn anabi ọlọ́run tó ṣáájú rẹ̀ tọrọ ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ ṣubuha lélẹ́yìí ọ̀rọ̀ tí ó fojú jọ òótọ́ tó ṣe pé kíni tó ṣe pé irọ́ ni ṣubuha làwọn afa ń pè nípa báyìí ní kúkú. nínú tí ọba nínú jẹ́ ni pé jùr àwa máa pọ̀ jù ládùúgbò wa ń bì nílùú wa ń bì ẹ wá àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn kan bá wa béèrè fatiwa lọ́wọ́ wọn yatadafa'una al-fatawa fima baynahum bábu bákìrì lèyàn ká kọ́ bí ó ní òsì lọ́dọ̀ Umaru torí ọmọ tí ń bẹ́ ń bi kéèyàn ó ṣe fatiwa láì nímọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni tó bá béèrè fatiwa lọ́dọ̀ ẹnìkan fa uftiya bi ghairi ilmin tẹ́ni òun wá ṣe kínní tọkàn ṣe fatiwa gbé ọ lẹ́sẹ̀ má lọ ṣe tọpọlọpọ ọmọ wí lónìí anabi lẹ́ni tí wọ́n ṣe fatiwa fún yìí wallahi yóò firi lọ́dọ̀ Ọlọ́run fa ithmuhu ala alladhi aftahu anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam fa ithmuhu ala alladhi aftahu ẹni ó serú fatiwa ìmọ̀kan bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ni ibasẹ̀ ila yawmil qiyamah tó yẹ pé fatiwa rẹ̀ ní tẹ̀lé ọrùn tiẹ̀ ni wọ́n kò sí nípa báyìí bí yẹn bá fẹ́ sọ̀rọ̀ nípa hadith anabi muhammad sallallahu alayhi wa sallam bí ẹ bá yẹ pé yẹn ọ̀ma kéèyàn tọrọ astaghfirullah bọ̀tí nù ti ọjáde lẹ́nu ẹni tó sọ̀rọ̀ yìí ni pé kódà àdìsí yìí ń bẹ nu Sahih Ibn Hibban kódà ń bẹ nu Mustadraki Hakim a sì mọ̀ pé àwọn tíra méjèèjì yẹ àdìsí wo ni ń bẹ nu wọn àwọn àhàdìsí tó wà sahiha ni bọ́fẹ́ bọ́ yìí pé ọ̀mí náà lè má jẹ sahih àmọ́ èyí tó pọ̀ jù náà àwọn àdìsí tá a bá ń bẹ nu Sahih Ibn Hibban ń sì ń bẹ nu al ni pé a gbà pé àdìsí tí ó fẹsẹ̀ lẹ́ni sẹ́rí pé yẹn lè sọ̀yàn nù látàrí eléyìí léyìí tó ṣe pé ní láti bẹ̀rẹ̀ tírà ibn hibban ti dé parí ẹ̀ láti bẹ̀rẹ̀ mustadraki hakim ti dé parí rẹ̀ àdìsí yóò sí mbẹ́ ẹni ọba sì lóhùn rí mbẹ́ gbogbo ọjọ́ tó bá tó rí ẹni kọ́ wa mú wa bá wa ní masjid umar bi àmọ́ kò sí mbẹ́ ká má dara wa láàmú àwọn onímọ̀ ti ṣèwádìí ni mo fi rọrọ̀ tawassulu ó ti kọjá ntẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ máa wá fi nǹkan yí àwọn èèyàn ní ojú ní kúkúrú ni pé àdéhìí yìí o kò sínú sahih ibn hibban kódà kò sí sínú kíni almustadraki alimam alhakim anaisaburi nípa ń gbọ́ pé majlisu ilmi la kí la ń pè ní mustadrak ọ̀pọ̀lọpọ̀ lè má ma kíni ìtumọ̀ tán bá pè tíra ní kíni al ìtumọ̀ rẹ̀ ni pé sahih al-bukhari ń bẹ̀ńlẹ̀ sahih muslim náà ṣe kíni ẹnbẹ̀lẹ̀ àwọn hadithi tó wà sọ̀híyà ń bi tá a ti rí wọn jù hadithi tó fẹsẹ̀ rìn lẹ̀ jù inú méjèèjì yìí náà ni. but ẹ rí i pé alimami bukhari nígbà tí wọ́n bi imamu bukhari pé sẹ́nu àwọn hadithi ti ń bẹ́ nu kitaabu aljami' tó rọ́kọ̀ tó sọtíra rẹ̀ nu aljami' ni imamu kẹ́ni imamu bukhari sọtíra rẹ̀ sẹ́nu ti ń bẹ́ nu jami'u yìí nìkan ni hadithi anabi tó sọ̀híhù níbí pé kama wáá hadithu sahihi mi kìmọ́ a imam bukhari ni ntòun kójọ sínú aljamiu yìí ó kéré púpọ̀ sínú hadithi tóun gan mà lẹ́mìí òun pé ó ṣe kínni ọjà àdìsí tọfẹsẹ̀ rinlẹ̀ tó jẹ́ sọ̀híù àmọ́ kí ló fà ni pé ìmáàmù Bukhari gbé májẹ̀mú kankalẹ̀ nígbà tó fẹ́ ṣe sọ̀híù Bukhari òun ni wọ́n ń pè ní nínú kọ́ọ̀sì téèyàn máa kọ́ ń pa ulumul hadithi ni shurutul imam Bukhari wàṣuruti wàṣurutu alimami muslim kí ló fà á tí buhari ó fi rí i pé hadithu yìí sọ̀híhù ni eléyìí náà sọ̀híhù ni àmọ́ sọ̀híhù yìí ò ní wọnú tíra aljamiu sọ̀híhù musnad kí ló dé tí muslim náà tí ó wò pé sọ̀híhù lélẹ́yìn náà sọ̀híhù lélẹ́yìn náà àmọ́ sọ̀híhù kájú kan lọ ìmú ẹ̀yìn fẹlẹ́ yìí sínú kínní inú sọ̀híhù muslim májẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ ní kúkúrú ni pé ẹ wo sẹ́tàwọn àfa àṣetò kẹ́nìkan máa wá sọ lónìí pé àtàdíìtù sọ̀híwà àti dọ̀ífù wọn ò rí yàtọ̀ ń bẹ wàláyé ọ̀rọ̀ kọ̀rọ̀ ni. nínú májẹ̀mú tí imaamu Bukhari gbé kalẹ̀ ni pé nípa àwádìí tí ó ṣe kó tó gbà pé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ lóòótọ́ lẹ́yìn tó bá ti wádìí hálàtò rìjálì isnad lé ní èjì lamẹ́yìn lọ́gbà lẹ́nu lamẹ́yìn títí tó fi kan anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó wádìí ẹnì kọ̀ọ̀kan wọn ǹjẹ́ ń ẹni tí máa kúrò ǹjẹ́ ń ẹni tí máa gbàgbé ǹjẹ́ ń bẹ́ẹ̀ nu ẹni tí màá fi kan pé méjì gbogbo ẹni tó kan bá ti rí bẹ́ẹ̀ nu ẹ̀yí ó ti láàyè nu báwọn bá wá kó nbí gbogbo eléyìí ìsinádù míì máa ń bẹ tí ẹ máa gbọ́ tí wọ́n máa sọ ńgbà míì à ń yà lọ́nu mùsọ́lá alhadith púpọ̀ lónìí ńgbà míì ẹ máa gbọ́ tí lábùsù máa ṣẹlẹ̀ tí wọ́n bá sọ pé ní adà alhadith sọ̀híhù sọ̀híhù kínní sọ̀híhù isnad àbí adà alhadith isnaduhu sọ̀híhù ẹlòmí ọmọ wò pé èwo lè kú fẹ kan pé hadithu sọhihu ni àwọn àfáà mọ tí wọn wí ìyàtọ̀ ń bẹ láàrin kí wọ́n pé adal hadithu sọhih àbí adal hadithu sọhihu al-isnad àbí isnaduhu sọhih kí ni ìyàtọ̀ tí ń bẹ ń bẹ ni pé hadithu tí wọ́n bá ní isnaduhu sọhih àbí sọhihu al-isnad ni pé àwọn rijalu hadith rijalu sanad an fulan an fulan haddathana fulan tó fi dọ́dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tí halalu ń bẹ lára rẹ̀ kò sókòrò nù wọn kò sí ẹni tí ma gbàgbé nǹkan nù wọn kò sẹ́ni tí èsè bọ́bùtù nǹkan nù wọn wọ́n rí i pé gbogbo wọn pé wọ́n wá ń pe kíní kan ní fil hadith al-ish fil hadith àwọn kankan bẹ tó wá pamọ́ lápèjúwe nínú tó pamọ́ ní at-tadlis òun ní kíni at ni pé lápèjúwe nísìnyí ńgbà tí yẹn bá ní inú èyí tó kọ́mọ̀n jù anfulan anfulan anil hasan an abi hurayrata rabiyallahu anhu anin nabiyyi sallallahu alayhi wa sallam alhassan albasri min athiqat abu hurayra min athbat alathbat min sahabati nabiyyi sallallahu alayhi wa sallam tẹ́ bá wo gbó sinadu wọn yẹ rí i pé kò sí kíni léyìí tí ó wà apparent ni pé kò sí kò sí àbùkù kankan bí hadithi walakinahu sabata ba'da al-bahth lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti rìsáàcì ni pé lam yasma'il hasan min abi huraira hasan al-basri bá abu huraira láyé lóòótọ́ àmọ́ kò gba hadithi ẹ̀yọ̀ kan lẹ́nu rẹ̀ báyìí gbogbo ntẹ bá bọ́ an hasan an abi huraira ẹnìkan bẹ ní àárín wọn tí wọn dà kọ́ ni ẹni tí wọn bẹ láàrin wọn yìí ó ṣeéṣe kó jẹ́ kínní bóyá òun gan ni ó wo gbogbo hadithi yìí torí olóye gbọ́n òun ni dọ̀yìnfù tí wọ́n máa ma tí wọ́n máa ma pa okọ̀ yìí rẹ̀ ti ń jẹ́ tẹ̀dílé sunu fi ulumil hadith wọ́n máa ma ń gba abadi ní alhassan an abi huraira hassan fikọ ni abu huraira fikọ ni irú eléyìí ni àwọn àfọwọ́fẹ́ wa náà daraja kanu kéèyàn tó pé hadithu sahih kìí ṣe ń tọrọ ọ̀hún àwọn àfáàmì ìwádìí tí wọn ẹnu bí tó dé ni pé nípa ìsinádùú àárí kíni àárí nǹkan kan tí obìnrin bẹ́ẹ̀ àwọn wà ní kíni adal hadith adal hadith isnaduhu sahih àmọ́ ìtumọ̀ rẹ̀ wípé ó lè ní kíni ó lè ní ilà kàfíyà tí àwọn ọmọ àbí isnadu sahih aw sahihul isnad bọ̀tà hadithi tí wọ́n bá ṣe jazimu pé hadithun sahih ìyẹn ni pé kò ní kíni kò ní ilà kankan tó wà kọ́ọ́dì hafil hadith nípa báyìí ká padà sórí ṣurutil Imam Bukhari kí ni Bukhari wá gbé kalẹ̀ ni pé ara àwọn criteria tí Imam Bukhari ó gbé kalẹ̀ kó tó gba hadithi tí ó fi sínú sahihu rẹ̀ ni pé ǹjẹ́ lamọ̀yin bá lamọ̀yin láyé ọ̀dẹ ni tí wọ́n bá ní ìtumọ̀ wọn bá la torí pé ẹlòmíì gbogbo táwọn afa aládìsí máa wí tí wọ́n bá sọ̀rọ̀ wọn ní al-mutawaffa sanata kada tí wọ́n bá dáko afa kan wọn ló kú ní kíni ó kú iye ọdún báyìí kí ẹ ṣe pé ṣeré etí wọn fi mọ̀nà pé lápèjúwe nísìnyí bẹ́ẹ̀ nu hadith táwọn afáàfẹ́rin lẹ̀ gba ìrọ̀ lélẹ́yẹ lè sàdíìsì ńgbà wọn wádìí wọn rí i pé ẹni tó lòún gbàdíìsì wá látọ̀dọ̀ ẹni ọgbà wá eléyìí kú ní ọdún fọ́ọ̀tì lápèjúwe wọ́n sì bí ẹni olóhùn gbàdíìsì wá ní lọ́dọ̀ rẹ̀ wọ́n bí ní forty two ńbolojú wa pàdé ẹ̀ tó fi gba hadith wa torí pé kí tíyẹn bá máa ń táwọn afáàṣe ń pa ilmul jarhi wa ta'dil èèyàn máa ṣàdúrà fún wọn jojúmọ́ ni kéèyàn wá pàdé fi àgbo ntàn bá lànàbí bá ti wí ni nípa báyìí ni pé Imamu Bukhari nù ṣurutu tiẹ̀ ni pé lẹ́yìn tó bá rí i pé a ah, lamẹ̀yìn bá lamẹ̀yìn láyé lóòótọ́ ọkù daraja kejì ni pé ǹjẹ́ wọ́n pàdé rí ǹjẹ́ wọ́n ṣe kíni ǹjẹ́ wọ́n pàdé rí torí pé nù tàríkà àwọn afáyẹ̀rì tí wọ́n bá kọ́ gbogbo bí tá a fa kọ̀ọ̀kan rìn lọ ni wọ́n kọ́ ẹlòmí ọ̀rọ̀ pa bíi ntí ọ necessary ni wọ́n kàn kọ́ sí bíi rẹ̀ wọ́n ní rahala ila iraq wa rahala ila Baghdad warahala إلى مصر warahala إلى kínní ọdẹ lùbáyì ọdẹ lùbáyì ọdẹ lùbáyì. إن tí wọ́n bá rí pé nìkan gba دوري نيجيريا lọ́dọ̀ rẹ̀ nàìjíríà ló gbé سنو ترجمة táàfà yìí ó sì sínú tẹ́rẹ́jẹ́mà rẹ̀ pé wọ́n wá di pé jẹ́wọ́ tá lọ gbàdíìsì lọ́wọ́ rẹ̀ tí ń bẹ láàrin ìwà àti àfa ìjàmà torí pé kọ̀sàbátà pé ẹ pàdé rí gbogbo àwọn nǹkan yìí ni ìmáàmù Bukhari gbé kalẹ̀ ní ṣòro tù rẹ̀ lójó dàbí pé bàbá tí wàá bá di tẹnu sọ Bukhari kama wulẹ̀ wádìí rẹ̀ mọ́ so ní kúkúrú tí wọ́n ń jẹ́ al-mustadraku ni pé lẹ́yìn tí imam Bukhari àti imam Muslim wá ṣe tíra tiwọn tán àwọn àfáà kan wá kó àwọn hadithu míì jọ tó hadithu kẹ́ni hadithun sahih but kì í ṣe sahihu nìkan sahihun wa muwafiqun li sharti imam bukhari pé awádìí arí pé gbogbo mẹ́jẹ̀mú tí Bukhari gbé kalẹ̀ ó pé sára kínní ó pé sára hadithi náà wọ́n wà á kójọ wọ́n mọ̀ wá pé tíra tìrú ẹ̀ bá wà ní pé kínní al-mustadrak ala sahihi al-Bukhari al-mustadrak ala sahihi al-Bukhari èyí tí wọ́n bá gbiri kó bá sọ̀híhù ni kì í ṣe sọ̀híhù nìkan kọ́dọ̀ bá ṣàrùtù ìmáàmù mu wọ́n kó òun náà jọ wọ́n mọ̀ pé ní kíni al ala sọ̀híhì Muslim ẹlòmíì ó sì kó méjèèjì jọ al-mustadrak ala as-sahihayn irú rẹ̀ ní ti al-hakim an-naysaburi rahimahullahu ta'ala wa ardo ní kúkúrú láì ní gbàsíkò ní pé hadithu yìí o kò sínú mustadrak hakimu kò sí sínú kíni kò sínú ibn hibban fún àǹfààní ibo wa làdíìsì yìí òun yìí ṣe àdíìsì la asílàlàwù òun ní kíni òun ní asílù ọwọ́ àná kan àwọn afa alùsùn lè parọ́ wọn là bá nù kíni mu'jam al-mu'jam al-kabir wal-mu'jam al-awsat lit-Tabarani kíni jẹ́ mu'jam kíni tó ma mu'jam dictionary àbí ẹ̀rí pé bíyàn bá lóun fẹ́ kó mu'jam jọ ní tí ìmáàmù Tabarani sínú pé gbogbo hadithi tóun bá sá gbọ́ pé anabi wi ẹja kojọ náà ńgbà bá wa kojọ káyìsẹ̀ ma wá wádìí pé ǹjẹ́ léyìí ọsọ hihu àbí kò sọ hihu lèyìn ọgbọdọ wa ni mo jẹrọ àdìsí nínú mọjàmù tọbarani àdìsí sì ni àà ìmáàmù tọbarani tó kó jọ gan kò wí bẹ́ẹ̀ nípa báyìí àdìsí nínú bọlọwà nbẹnu al-Mu'jam al-Kabir ní volume twenty four rẹ ẹsìn bẹnu al-Mu'jam tíra ẹlẹ́ẹ̀kẹta tàdìsí nbẹnbẹ ní Hilyatul Awliya Hilyatul Awliya tí kìnìṣe Abu Nu'aym al àmọ́ eléyìí à ń tọ̀rí kìtà ló ti gbàdí sí wa à ń tọ̀rí kì tọ̀bàrà ni náà ni àwọn afáàmọ́ ń lò yẹn láti pé kí ni kò ní ìdá ń wà á là ń pa àwọn ìsìnàdù hẹ́líà òlìyá ìkì torí pé Abu Na'im ń bolo ti gbàdí sí wa à ń tọ̀bàrà ni àjẹpà dìísì kan náà ni ìsìnàdù kan náà ni so àkọ́kọ́ nìyẹn èkejì wa ni pé nínú gbogbo àwọn àfáà tó gba hadith yìí wa àti Imam Tabarani ni àti Abu Nu'aym al-Asbahani ni kò sẹ́nìkan tó sọ pé hadithu sahihul hadithi kò sẹ́nìkan tó ní kíni hadithu sahihu ni hadithu kódà Abu Nu'aym tẹ́yìn ó rò pé torí Abu Nu'aym ẹ̀ mọ̀ pé ọwọ́ kan inú tasawufu lòun náà Abu Nu'aym gan fún pé hadithi yìí o illa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ó ní kíni litafarrudi. Ruhi bin Salah wọ́n lè nítorí pé nìkan bẹ́ẹ̀ nù eh, sanadu hadithi tó kọ̀ rẹ̀ ń jẹ́ kínní Ruhu ibn Salah wa huwa mutafarridun bil hadith òun nìkan ló gba hadithi wa ní tọ́ba kọ̀ tiẹ̀ majalu kan nìyẹn ẹni tí a rí i pé ń ṣe tẹ̀dílísù lágbèjúwe nísìnyí bọ́bá yìí pé òun nìkan ló dá hadithi gbà wá wọn ni ẹgbẹ́ hadithi rẹ̀ ẹgbẹ́ kan náà a bá tó rí sanadu míì ìsinadu míì tẹ́nitọ́ jẹ́ síkọ̀ tí èsì mọ̀dálísù tóun náà gbarú hadith yìí wá kí ni wọ́n wá pé hadith náà wọ́n ní kí ni hadithun munjabirun hadithun munjabirun ay yanjabiru bi ghairihi ó fi mí sọpọ́tì ara rẹ̀ òun lẹ́ẹ̀ máa gbọ́ wọ́n máa ní hadithu kan hasanun lidhatihi àbí hasanun ligairihi sọ̀híhun lidhatihi sọ̀híhun daraja nkaluku wọn ó ṣe kí ni ó yàtọ̀ọ̀tọ̀. Ah, ẹnìkankan nù àwọn tó gba hadith yìí wọ́n ò wí rí pé hadithu sọ̀híhù ni ẹ̀kẹta wa ni pé káti ẹ̀ má wàá wulẹ̀ rojọ́ jìnnà hadithu yìí ń kọ́ hadithu kínni hadithu dọ̀ífù ni kí ló jẹ́ ọjọ́ dọ̀ífù reason mẹ́ta ni. ní kúkúrú ni pé hadithu yìí ẹni tí madaru hadal hadith gbogbo ọ̀nà tí wọ́n gbà gba yìí wá látọ̀dọ̀ ta ni wọ́n ti gbà wá ruuxu. ibn Salah òun náà ni gbogbo bí tí àti gbogbo àti mọ́jàmù Tabarani ni mọ́jàmù Kabiri ni àti mọ́jàmù Awsatu ni àti Hilya Awliya Abu Na'im ni kò séyìí tí ẹ bá ń bẹ̀ tẹ́ ní bá pé lọ́dọ̀ ta ni wọ́n ti gbà dé wa ruuxu ibn Salah táwa ni ruuxu ibn Salah kí ni daraja bi jarhi wa ta'dil al wa ta'dil. قال عنه ابن يونس في تاريخ الغرباء رويت عنه مناكير رويت عنه مناكير وقال الدار قتني ضعيف في الحديث وقال ابن ماقولة ضعفوه في الحديث وقال ابن عدي ضعيف وكان وفاة تاوي بكن وبقي ضعيف لسا أتتوك باقي ضعيف نكاواتو توقف بقبو ونما طانو قبي روح بن صلاح يو كيو سنو تولي دادي في بواك tá a gbà pé àdìsù rẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wo bolilé wa àwọn tíra tí máa sọ̀rọ̀ ń pa àwọn tó wà dọ̀ọ́ìfù nù hadith irú alkamilu fi du'afa irrijal èèyàn bá ń bẹ̀ ad-du'afa wal-matrukin ibn al-jawzi èèyàn bá ọ̀rọ̀ àwọn afáǹpa ruhu ibn salahi ń bẹ̀ so eléyìí ni ṣubú ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì ok ṣubú ẹlẹ́ẹ̀kẹta. الشبهة الثالثة قصة عثمان بن حنيف رضي الله عنه مع الرجل صاحب الحاجة عند الخليفة الراشد عثمان بن عفان رضي الله عنه وهذه القصة هي الأخرى ضعيفة سندا ومتنا أما من حيث السند فالقصة ضعيفة لثلاثة أمور. آه شبهة لك òun ni pé sọ̀hábì anabuwa muhammad sallallahu alaihi wa sallam ti ń jẹ́ Uthman ibn Hunay ipe lẹ́yìn ìgbà tá anabi ò sí mọ́ Uthman ibn Hunay fi lọ gba hadithu ama wa ọwọ́ akọ́kọ́ ẹnìkan ọlọ́run bẹ́ẹ̀ nìkan ọlọ́bẹ́ nìkan lójú ọ̀nà Uthman bin Affan kò sílẹ̀kùn fún kò jẹ́ ọ wọlé ń lé padà wọn jẹ́ ń kọ́ ní àdúrà tó ṣe bọ́ bá ti ṣàdúrà yìí ẹsẹ̀kẹsẹ̀ ni ó mú ọ wọlé ọlọ́wọ́ àṣà àdúrà yìí wọ́n sì sílẹ̀kùn fún ọ̀wọ̀lé kí ni àdúrà yìí nínú ni pé ó ní kọ́bíẹ ọlọ́run bìjá yìí àbí àdìsí yẹn padà wá pé bí hákì nàbí yìí kà pé pẹ̀lú ìwà àbí iyì ànábì wọlọ́run sallallahu alayhi wa sallam ní kúkúrú kí sọ yìí ọ̀nà méjì ni ọgbà dọ̀ífà ni ọgbà lẹ́sẹ̀ ńlẹ̀ àkọ́kọ́ ni tá a bá wo sanadu rẹ̀ àrùn mẹ́ta ní bẹ lára sanadu kisọ yìí kílà àkọ́kọ́ ni pé alimutafarridu bi riwayatil qissa ẹnìkan tó yẹ kébi irú bin Salahi tá a wílẹ̀ kan tó yẹ gbogbo bí tá a dìísì yìí wá òun òun nìkan náà gba gbogbo hadith yìí wá à ń pè ní kíni Shabib ibn Sa'id wa huwa rajulun da'ifun fil hifz rajulun ara àwọn tí hifudhu wọn wà dọ̀ọ́yìfò tí àdìsí wọn ò dé dáradà ká pé sọ̀híhù àbí hasan ni. èyí tó wá burú jù yẹn lọ ni pé wọ́n ń pe kíní kan ní al-mukhalafa fi ilmi al-hadith. ńgbà táwọn méjì bá gba ọ̀rọ̀ wá kákọ́ fi common sense wa náà wò bá a ṣe jókòó yìí nísìnyí ńgbà tá a fẹ́ máa wí ti ọwá ń bì nísìnyí ẹ rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àfikún ọmọ wa nù ti ẹnìkan ó wí sí kejì gbogbo eléyìí làwọn afa aládìí fi ti wò wọ́n wá wò pé ntí lamẹ́yìn wí agbọ̀sọ́wọ́ ntí lamẹ́yìn wí agbọ̀sọ́wọ́ wọ́n wá wò ìyapa tí ń bẹ ní àárín ara wọn alimukhalafa yìí wá pé oríṣi méjì àbí mẹ́ta nínú kó ṣe pé gbogbo wọn yìí fíkọ̀ ni wọ́n wọ́n èso kúrò èèyàn wọ́n wá wò náà híyà hifzu wọn níbi ká hà nǹkan ká sọ nǹkan wọn. ha enyi bá sọ̀rọ̀ méjì ìmọ̀ gbàgbé ọ̀kan bẹ́ẹ̀ agbára kan gbàgbé ọba fi sọ mẹ́ta bẹ́ẹ̀ bá rán létí nǹkan lónìí àtọ̀dà bóun bá khalafa bọ́ bá takọ ẹni tí hẹ́fúdù tiẹ̀ mẹ́mórì tiẹ̀ tó ṣe kínní tọ́lágbá ju tiẹ̀ lọ ajẹ́pẹ́ hadithu tiẹ̀ ni ọ wà dọ̀ọ́yìfù tẹni tí wà kọ̀wé yòó ni ọ jẹ́ ìgbà míì máa wá ṣẹlẹ̀ léyìí tó burú jù ń lọ ṣẹlẹ̀ sí kí sọ yìí òun ni pé ẹni tí ó tiẹ̀ wá ṣe pé òun gan dọ̀ífù ni ọwọ́ awi ń tọ́ ta ko tí gbogbo àwọn tó jẹ́ síkọ̀ gbogbo wa bá ṣe wà mọ́sálásí àrí síkọ̀ mẹ́wàá àwa rí dọ̀ífù kan àwọn síkọ̀ mẹ́wẹ̀ẹ́wá yìí wá panupọ̀ pé tí wọ́n wí ní mọ́sálásí dọ̀ífù ẹ̀yọ̀ kan yìí wá wí nǹkan míì tó ta ko ní gbogbo àwọn síkọ̀ mẹ́wẹ̀ẹ́wá yìí wí kí ni wọ́n ń pele inú hadith wọn ni munkaru حديث منكر مخالفة الضعيف للثقة èyí tó báyìí ké mukhalafa thiqa liman huwa awthaqu minhu òun là ń pè ní kíni hadithun shad hadithun shad nípa báyìí qissa yìí qissatun munkara qissatun munkara torípé ntọ́ khalafa àwọn yìí huwa fi nafsihi da'if òun gan fún rẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀tún wa ń takò àwọn tí wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ nu ìmọ̀ hadith àtọ́pẹ́ àti làákàyè wọn nípa báyìí munkaru ni wọ́n ń pele yìí nínú ilmu ẹnu fi ilmu hadith. ẹ̀kẹta òun ni al-ikhtilafu alayhi fi riwayati al-qissa illa hadithi yìí ọmọ lórí Shabib ibn Sa'id àwọn tó gba hadithi wá látọ̀dọ̀ Shabib ibn Sa'id yìí ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní dẹ́ni kọ̀ọ̀kan wọn ní Sa'id wí Shabib wí eléyìí wọn là ń pè ní al fi riwaya gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ́dọ̀ ẹni Shabib bun Sa'id náà ló wí ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ ni tí wọ́n wí ọ̀tọ̀ ni tí wọ́n wí ọ̀tọ̀ ni tí wọ́n wí ẹ̀la ilé kẹta nù tí ń jẹ́ ká mọ̀ pé kí sọ yìí kìí ṣe kí ni kìí ṣe tàn tí ọlẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo ilé mẹ́tẹ̀ẹ̀ta tá a wí nípa kí ni nípa sanadu hadithi ni bọ̀tí ẹ̀la kan bẹ́ẹ̀ ń pa mẹ́tinu hadithi yìí ọlọ́nkọ́sán baba Nasiruddin Albani lẹ́sàn dáadáa àwọn ni wọ́n pa kéèsì wá síbẹ̀ pé ah ká wo ìgbésí ayé Usman bin Affan radiyallahu ta'ala anhu Usman bin Affan tó ní tìjú èèyàn tí ma tìjú èèyàn débi tá nàbí fi ní ala astahyi min rajulin yastahyi minhu al-malaika ẹni tó bá tìjú rẹ̀ débi táwọn malaika gan tìjú rẹ̀ káwa péré eléyìí lẹ́yìn ọwọ abáhájà wẹnu ọ̀nà rẹ̀ ni ọwọ àti ẹ̀ ní gbọ́ kí ló fẹ́ wí ni ó ní ẹ lé dànù. Ah, ah àkọ́kọ́ ni pé sahabi anabu muhammad sallallahu alayhi wa sallam ni wa khalifatu rasuli sallallahu alayhi wa sallam bí gbogbo yín wọn bá tiẹ̀ wá tó nta àmà nítan ọ̀fùmánù gan ọ̀tàkó ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí eléyìí náà tó ń kún pé ata mẹ́tìnú ké sọ yìí kò ṣe kí ni kò ní ẹsẹ̀ ńlẹ̀ eléyìí náà jẹ́ ṣubúà ẹlẹ́kẹ̀ló ẹlẹ́kẹta ó kò ṣubúà ẹlẹ́kẹrin. àṣùbà tó rọ́bíà hadithul a'ma. وهذا الحديث من أخطر ما ما يتستر وراءه المخالفون في باب التواصل إلا ما رحم الله منه ومن عليه بالتوفيق والهداية فحاول فهم فهم الحديث على مراد الله ورسوله آه، صلى الله عليه وسلم وقبل بيان وجه كون هذا الحديث حجة قوية لأهل السنة والجماعة في نفي وإبطال التواصل بالذات أو الجاه يصن بنا أن أن نورد متن متن الحديث كاملا ṣubu ẹlẹ́kẹrin yìí ah, òun ni ó nídìí àlàyé púpọ̀ torí pé ẹ̀rí ahlùsúnà wàlìjàmá lórí pé kéèyàn má ṣe tàwásúlù pẹ̀lú ẹ̀ẹ́dáàtì eh, ẹnìkan àbí pẹ̀lú yẹ ẹnìkan òun gan làdífì yìí àwọn oníbídì àti tí wọ́n mú àdìsí yìí kan náà pé òun lọ́tọ́ka pé kéèyàn máa fi ọ̀la yẹn. rẹ tọrọ ẹ àbí kí ló wá bá ànábì ṣe kí ló wá kí ló wí fún ànábì bá ànábì ṣe káwọn ní kíni ó dọ̀ lọ́ha án yóò hà fìyà ní ìwà ànábì bá ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe kí àkọ́kọ́ nìyẹn wọ́n wá bá ànábì wa muhammad sallallahu alaihi wa sallam láti ṣe kíni láti pé ká ànábì ọbẹ̀ lọ́hùn fún ara sunna ara ọ̀nà tá ànábì yọ̀ ń dànù táwọn sọ̀hábẹ́ ṣe wọ́n lọ bá ànábì wa muhammad sallallahu ń sì ń bẹ dòní náà anínú ọ̀nà tá nàbí tó fara mọ́ òní pé bọ́ bárọ̀ mọ́ rẹ́ ààrẹ mùsùlùmí kan tó fọkàn tán wí fún un pé à ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run o ẹ̀yin náà ẹ máa bá ń ẹ máa bá ń fi sọ́dọ̀ ọlọ́run ẹ máa bá ń fi sínú àdúrà irú eléyìí lọkùnrin yìí wá bá nàbí fún sallallahu alayhi wa sallam ntí ó jẹ ká mọ̀ pé ọ̀rọ̀ àdúrà làdíìsì yìí ń tọ́ka lé lérí ẹni nìyẹn ẹ̀ẹ̀kejì anabi náà dàáwùtú wa in shi'ta sabarta to options méjì ní fún ọ bó bá wù ọ tó bá fẹ́ bẹ́ẹ̀ èyí ṣe kíni èyí ṣe kíni èyí ṣàdúrà fún ọ dàáwùtú bó o sabarta àmọ́ bó bá lè ní sùúrù o níta nàbí ń pe àkíyèsí rẹ̀ ni pé ní gbogbo ẹni ọlọ́run bá fi àdánwò ojú àbí nǹkan kan bá tí ó sì wá rìn jẹgbẹjẹgbẹ tí ó ṣe ní tí da ọlọ́run ní ní tí fi san ẹlẹ́sàn tó bá ṣe ihtisabu eléyìí lọ́dọ̀ Ọlọ́run òun là tó máa ń tà nábì ń sọ pé kíni in shi'ta sabarta bọ́ ọ bá fẹ́ o lè ṣe kíni o lè ṣe sùúrù irú hadithi yìí tún wá ń bò mí náà kanu hadithi al-imra allati tankashif bí gìrì máa gbé obìnrin kan ní gbòòrò Madina láyé anabi Muhammad sallallahu alaihi wa sallam obìnrin yìí náà wá bá anabi pé wọ́n anabi bá ń bẹ lọ́n ní pé kìí ṣe àdìsọ amẹ́ nìkan àwọn sàábì àmọ́ wá bá anabi báyìí pé bá ń bẹ lọ́n sallallahu alaihi wa sallam obìnrin yìí wá wípé anabi náà pé ọ anabi takùn òun kèsì pé òun takọ ọlọ́run kó fi irú nǹkan báyìí kàn ọ́n àmọ́ wù ú bọ́lọ̀ ń bá lè ṣe kíni bọ́lọ̀ ń bá lè bá òun mú kó irun tá anabi wí fún ọkùnrin yìí là anabi wí fún obìnrin yẹn náà ń jọ náà pẹ̀tọ̀ bọ́ ọ bá fẹ́ èyí ṣe kíni èyí bọ̀ ọbẹ̀ lọ àmọ́ bọ́ ọ bá ní sùúrù pẹ̀lú àdánwò tó bọ̀ yìí oníbitọ́ lọ́run ó ti san fún ọ obìnrin yìí wá ń dà nábì lóhùn jọ́hún òun ọ̀bá allah ankashif gbogbo ìgbà tí kìíní yìí bá dé sóhun kó wọn má jara àwọn lẹsí òhò kó àwọn èèyàn má rí òhò ibi tó bá bá àwọn tóun bá wà náà nítorí bó bá bá àwọn tẹ́lẹ̀ bí kún yíya so sí lára àwọn bí nǹkan kan àmọ́ wà nábì bá àwọn bẹ lọ́hùn òun ò ní sòrò lóòótọ́ àmọ́ bá àwọn bẹ lọ́hùn pé ti òun tí ó mọ hàn ní kọ́ lọ́wọ́ bá àwọn mọ̀ kó mẹ́ obìnrin bìnrin nu bẹ́ẹ̀ náà ni hadithu amayi náà rí anabi wí fún anabi wí fún pé bá fẹ́ kí n bọ́ sàdúrà ní kúkúrú ọkùnrin yìí wá ní tó ń fẹ́ ni pé kí wà nẹ́bí kò ṣe kíni kò ṣàdúrà kọ́ọ̀lá ìbẹ̀nu hadithi na pé kíni fad'uhu fad'uhu bá ń ṣe agumelo ni magere. magere okay so níbi ah, eh, ìṣẹ́jú kan ká fi round up eléyìí ní kúkúrú ni pé hadithul ama hadithu ntọ́tọ́ ka sí ni pé ìmọ̀ wa bá anabiwa muhammad sallallahu alaihi wa sallam láti béèrè kíni láti béèrè pé ká anabi ó ṣàdúrà fún yàn àmọ́ ntóoru ju ń bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá lè ka mudakira yá rí bẹ́ẹ̀ òun ni pé ńgbà tí alama wa ní atawajja'u ilayka bí bí nàbí yìí ká atawajja'u ilayka bí nàbí yíka nàbí yí rahma ìtumọ̀ eléyìí ni ò yé ẹni tó bá rò pé níta máa ń wí ni pé ọlọ́run o mo fà nábì rẹ mo fi bì ọ́ bí àdìsí bá fẹ́ rújú báyìí kí lèèyàn máa ṣe èèyàn wàá lọ wo àdìsí míì tó ṣe kínní tọjọ́ inú àdìsí tọjọ́ eléyìí ni àdìsí Abbas nígbà tá a nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ò sí láyé mọ́ Abbas umar wa ké sí abbas pé ìwọ ọlọ́run kúnna natawassalu ilayka binabiyina wa natawassalu ilayka al'ana bi'ammi nabiyina ya abbas kum fad'u ìwọ ọlọ́run gbà tá ànábì rẹ ń bẹ láyé ànábì rẹ làá fi sàkàsọ wá sọ́dọ̀ rẹ irú àkàsọ wo kọba wa bẹ lọhùn kí ló jẹ ni pé ọwọ fún abasi ọwọ à ń sọ ọlọ́run kọsá ànábì mọ à ń fòun náà ṣe àkàsọ̀ lọ́ọ̀dọ̀ rẹ̀ torí náà wà báàsì ń dé ọ̀sà àdúrà fún wa àdúrà tá báàsì sì ń ṣe ń bẹ lákọọ́lẹ̀ dòní lọ́nà kejì tá a fi mọ̀ ni pé bọ́bá yìí pé ní tí ó mọ̀rù fẹ́ wí ni pé à ń fọ lánàbì tọrọ àwọn sọ abégun ọ̀tà kò ń jọ̀ǹgà ọ̀ wà fọ lánàbì ilé ọ̀la àbáàsì lókùtọ̀ ọmọ wa fi tọrọ àmọ́ ntí wọ́n ti mọ̀ pé ntí ó mọ̀rù gbà lóru ntọ́ wà nù láńgbèjì àwọn sọ̀hábà nù. tí wọ́n bá ní natawassalu bí fulan ìtumọ̀ rẹ̀ wasalu bi fulan ituma re ni pe bidu'ayi fulan ìtumọ̀ náà ni àdìsí ama bi nabiyyika ayi bidu'ayi nabiyyika àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àárín nù mudhakira yìí ní kúkúrú ọlọ́run kò ṣe àlékún mọ̀nà fún gbogbo wa ọlọ́run kò ṣì wá lọ́nà hadha wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Thank you.

ìbá àwọn gba àṣàlàyé tán ọ̀nà kẹ́ ẹ̀ látà márùn ní ọ̀jẹ̀ látà mí lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ìjòkó wọn bí bára àwọn yẹn àyàfi ọlọ́kìnrin yóò dojúkọ lọ ọlọ́ọ̀ta àwọn yóò dojúkọ yóò kí méjì kò yóò kó sàkàrà yóò kí méjì kò yóò kó sàkàrà yóò kí ẹlẹ́ka bí ẹlẹ́ka ní fún yóò kó sàkàrà ọ̀rọ̀ kan wà bí àwọn yìí ní ìjẹ ládùúgbò kan ìrẹ́dàgbà ìgbẹ́

ní wọn lóko ní àbáwá ìwọn àtàwáwí ìwọn ni yòó ọba tó gbórí lẹ́lẹ̀ kẹta ìwọn kí kẹta wá lẹ ọba tó gbórí wá sàkàrà sọ́ọ́rọ́ gba ara wọn ní tọ́wọ́ àwọn mẹ́rin ara àwọn mílítírì lòun òun jáde sùn náà àwọn ìjọba ó fún ọ̀rọ̀ àwọn oṣù wa mà